kí ló ṣe yín èdè tágìrì lẹ́yìn ẹ̀mí bá ti já ilé ìtẹ̀rí ká lọ yìí ẹ má jẹ́ ká lọ ìpínpín ilé sáyẹ́ǹsì ni ẹ má jẹ́ ká lọ. ṣé màdí a máa lọ ni ìtẹ́ discourage mi láti gbọ́ òtútù a máa lọ lẹ́nu ni kí ló dé sáwọn ọmọ ìgbọ́dọ̀ mọ́ bí mo ti wá ni àti ẹ̀gbọ́n àwọn tó ti lọ etí ò lọ rí kọ́. ariwo tó ti pa fún yẹn tó bá bí ìyá ẹ̀dá tàbá débẹ̀ kó o má fún wa lówó. ìgbà tẹ mú màá yẹn débí lálẹ́ àná ẹ bẹ̀rẹ̀ sí ní sọ ká ṣe báyìí fún ká ṣe báyìí fún tí ì bá ṣe pé àwọn ọlọ́pàá a ní ká kéèké yìí sì díẹ̀ fa àwọn aṣọ tí mo kó sínú machine then àwọn tó falánà ayọ̀ nù. ó ń lọ pupa ìkò sówó lọ́wọ́ ẹ̀ bọ̀wọ́ lọ́wọ́ ra cream àbí. ẹni tọ́lọ̀ ò bá ti dáwọ́ ìyá mi tí ò bá lo cream ó máa wà bí mo ṣe ṣe. òdìgbà tó bá tó ṣe yahoo tàbí tó bá tó ṣe yahoo plus ọ tó bá tó lọ ṣògo owó kó tó wà òkè wọn kàn ní kó jára ẹ. ẹsẹ̀ wa ń sọ ń sìn pé ẹ gbàgbé gold yẹn sọ́dọ̀ ọ̀rẹ́ yín ni kó nǹkan ló mú. wọ́n ní àìjẹ́ káwọn lọ máa rí ṣẹ̀ṣẹ̀ jésù. ṣàwérè pèpè àti àjọ ọ̀bàlẹ̀ kọ́nà kọ́nà bá mi gbà. tá bá ti fẹ́ wá bẹ́yẹn tó bá ti kọjọ́ mẹ́ta mo máa ń ṣàwẹ̀ máa ṣàdúrà bọ́ ìta fẹ́ wá yìí ara mi ò mọ́ mi ò lè gbà wẹ̀. ẹ wo àtẹ̀mí gan cos bá ṣe wọlé gan wà scary èmi gan ò lè wá mọ́. ọwọ́ ẹ sọ yìí nínú mi lè di bẹ́ẹ̀ mọ́ lálẹ́. àtiwọ́ náà ni wà ẹ jẹ́ ká tètè kúrò bí ṣùgbọ́n ẹ máa gbàdúrà kí bọ̀bọ̀ yẹn máa ṣe nǹkan méjì báyìí.